A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko àti odi ní orí ìkànnì Àṣà àti Ìṣe ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni a kí gbogbo wa wípé a kú ẹ̀kọ́ èyí tí a kọ́ kọjá lónìí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, a sọ fún wa wípé wí fún àǹfààní gbogbo àwa ọmọ káàárọ̀ oòjíire. Ẹ̀kọ́ tí à ń kọ́ lọ́wọ́ náà ni àkọ́tọ́ èdè Yorùbá. Àkọ́tọ́. Kí ni à ń pè ní àkọ́tọ́? A ṣàlàyé fún wa wípé òun ni ọ̀nà tí à ń gbà kọ àwọn ọ̀rọ̀ èdè Yorùbá sílẹ̀ ní ọ̀nà tí ó tọ́ àti ọ̀nà tí ó bójú mu láti máa kọ àwọn ọ̀rọ̀ wa sílẹ̀. Èní ni ọgbọ̀n ọjọ́ nínú oṣù Ẹrẹ́nà ọdún ẹ̀tàléníokòó thirty three two thousand and twenty three. Àkòrí iṣẹ́ a ní, kí a ya àwọn ọ̀rọ̀ wọ̀nyí sọ́tọ̀ bí a ti ń kọ àwọn ọ̀rọ̀ wa kọ̀ọ̀kan tá a máa ń kọ gbogbo ẹ̀ papọ̀ sójú kan a ní kí a ya àwọn ọ̀rọ̀ wọ̀nyí sọ́tọ̀ àwọn ọ̀rọ̀ wo òun náà ni àwọn ọ̀rọ̀ tí ẹ ń wò ní ojú pátákó wa wọ̀nyí bí a ti ń kọ tẹ́lẹ̀ ní ta sọ wípé kò bójú mu mọ́ wípé bí wọ́n ti ní kí a máa kọ́ ní ní inú ìlànà àkọ́tọ̀ èdè Yorùbá ẹ jẹ́ kí a wo àwọn ọ̀rọ̀ náà ta ni tá a fẹ́ kọ ta ni ta ni ẹ rí i pé ìbéèrè ni ta ni tí a bá fẹ́ kọ sílẹ̀ kí ẹ má máa kọ gbogbo ẹ̀ papọ̀ sójú kan ẹ ti rí wípé a ní kí a ya àwọn ọ̀rọ̀ wọ̀nyí kí á yà wọ́n kí a má ṣe máa kọ gbogbo ẹ̀ papọ̀ sójú kan ta ni ta bí a sọ fún wa pé àkọ́tọ̀ èdè Yorùbá bí a bá ṣe sọ ọ̀rọ̀ lẹ́nu bẹ́ẹ̀ lọ ni kí a ṣe kọ sílẹ̀ ta ni ẹ rí i pé kì í ṣe ọ̀rọ̀ tí ó papọ̀ sójú kan ta ni ta á ni òun náà á dá tí á ta ní ìyí ni ta ni ọ̀nà tí ó gbà tí èyí tó bójúmu láti máa kọ òun la kọ síbí ta ni tí a ta ní ìyí ni ta ni. àpẹẹrẹ ìkejì náà ni kí ni ìbéèrè náà ni kí ni Wọ́n ní kí ni kí ni mí re? Kí kí yìí ọmọ adádúró ni ní yìí òun náà adádúró kí ni kí a má ṣe máa kọ gbogbo ẹ̀ sí ojú kan. Èwo ni dòrere? Èwo ni? Èwo ni? bóyá a ní kí èèyàn lọ mú nǹkan Òjó bá mi lọ mú aṣọ wá nínú ìyẹ̀wò a ní pé èwo ni olùbéèrè ló béèrè nínú àwọn aṣọ a gbọ́dọ̀ sọ irú aṣọ pàtó tí ó fẹ́ lọ mú a wá béèrè wípé èwo ni ẹ ó rí pé bí ọ̀rọ̀ yẹn ṣe bó ṣe jáde àti bó bá ṣe jáde lẹ́nu wa bẹ́ẹ̀ náà ni ká ṣe máa kọ àkọsílẹ̀ rẹ̀ èwo ni kò papọ̀ ká má máa kọ gbogbo ẹ̀ papọ̀ sí ojú kan bí a ti kọ́ níbí báyìí ni ìlànà tí ó tọ̀nà láti máa kọ èwo adádúró e wí o èwo ní ìyí ni èwo ni jẹ́ kí jẹ́ kí tá a bá fẹ́ kọ a ní ká jẹ́ kí tí a bá ń kọ àwọn ọ̀rọ̀ wa bóyá ní a fẹ́ kọ lẹ́tà tàbí bóyá à ń kọ àtẹ̀ránṣẹ́ jíṣẹ́ sí ara ẹni tá a bá fẹ́ máa kọ báyìí ni àwọn ìlànà èyí tí ó bójúmu láti máa kọ jẹ́ kí kí a má kọ papọ̀ jẹ́ kí. Nítorí náà torí pé a ti fi àmì òǹsó gbogbo rẹ̀ jẹ́ kí mímí ẹ̀rí jẹ́ kí. Nítorí náà tí a bá ń sọ̀rọ̀ bí a ń ṣàlàyé ọ̀rọ̀ àbí à ń kọ sílẹ̀ sọ fún ẹgbẹ́ ká má máa kọ papọ̀ nítorí náà kí a má kọ papọ̀ a máa yà wọ́n nítorí ó dá dúró náà òun náà á dá dúró ni nítorí náà nítorí náà ní ìyí tí ó rí yìí ní a a ẹ ti bá ṣe kọ náà torí pé púpọ̀ àwọn ènìyàn abọ́ ṣe ń kọ náà ní ní a rárá báyìí kọ́ la ṣe ń kọ náà bí a ṣe ń kọ náà ní nítorí náà mi re mi mi dò mi dò òun ni àmì tó wà lórí náà èyí tí ó bójúmu láti máa kọ náà òun ní náà mí dò náà eléyìí ni èyí tí ó bójúmu láti máa kọ náà nítorí náà kí a má ṣe máa kọ gbogbo ẹ̀ papọ̀ nígbà gbogbo tá a bá fẹ́ kọ kí a máa yà á sọ́tọ̀ nígbà gbogbo nígbà adúró lọ́tọ̀ gbogbo òun náà adúró lọ́tọ̀ nígbà mídò gbogbo rere lẹ́yìn náà mídò mídò lẹ́yìn náà ẹ rí i pé lẹ́yìn òun náà á dúró lọ́tọ̀ ni náà òun náà á dá dúró kí a má ṣe máa kọ gbogbo ẹ̀ papọ̀ sí ojú kan lẹ́yìn òun ni náà lẹ́yìn á kọ lọ́tọ̀ náà òun náà á kọ lọ́tọ̀ mídò lẹ́yìn náà àmì ohùn rẹ̀ náà mídò ni kí a máa fi àmì ohùn wọ̀nyí sí wọn lórí àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀ èèyàn ọ̀rọ̀ tí wọ́n ní kí a máa yà ó pọ̀ bẹ́ẹ̀ lára wọn náà ni níbi tí níbi tí ní adádúró bí òun náà adádúró tí òun náà adádúró wí pé wí akọ̀lọ́tọ̀ pé òun náà adádúró ni tí a bá fẹ́ kọ nígbà tí mí dò mí nígbà akọ̀lọ́tọ̀ tí òun náà akọ̀lọ́tọ̀ náà ni bí ó tilẹ̀ jẹ́ pé àtọ́fà wípé kí a má máa kọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí papọ̀ mọ́ òun á fún wa ní àwọn àpẹẹrẹ mìíràn torí pé kò sí ààyè tí ó pọ̀ ní ojú pátákó wa. Bí ó tilẹ̀ jẹ́ pé ta bá fẹ́ kọ bí ìyẹn ni bí yìí á dúró lọ́tọ̀, ó òun náà á dúró lọ́tọ̀, jẹ́ á dúró lọ́tọ̀, pé òun náà á dúró lọ́tọ̀, tilẹ̀ bí ó tilẹ̀ tilẹ̀ á kọ òun yẹn, bá ṣe kọ yẹn bí ó tilẹ̀ á mọ́ra, jẹ́ á dá dúró pé òun náà dá dúró. tọ́wọ́ fẹ́ kọ níbo ni níbo ni ìṣe wípé a máa kọ gbogbo ẹ̀ papọ̀ fún àpẹẹrẹ níbo ni níbo ni mi rere ní adádúró bo òun náà adádúró ni òun náà dá ni níbo ni mí rere bí wọ́n ti ní kí a máa kọ àwọn ọ̀rọ̀ wa sílẹ̀ ní ìlànà àkọ́tọ́ èyí tí ó bójúmu nínú àkọsílẹ̀ ìlànà àkọ́tọ́ èdè Yorùbá òun ni àwọn àlàyé èyí tí a ti ṣe sí ojú pátákó fún wa tí a bá fẹ́ kọ nígbà wo nígbà wo kí a má máa kọ́ papọ̀ fún àpẹẹrẹ ní gbà ro mí dò re tí a bá fẹ́ kọ kí a kọ ní ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà wo a kọ ní nígbà mí dò wo re a kọ lọ́tọ̀ náà ni. Um, níbí ni a máa fi àdàgbà ẹ̀kọ́ tòní rọ̀ sí tó bá yá a ti máa tẹ̀síwájú nínú àwọn àpẹẹrẹ wa tí ó kù àwọn ọ̀rọ̀ wa tí wọ́n ní kí a máa yà kí a má ṣe máa kọ gbogbo ẹ̀ papọ̀ a máa wá tẹ̀síwájú tó bá yá ní orí ẹ a fi àkókò yìí a fi kí gbogbo ẹ̀yọ́ lólùfẹ́ wa nílé lóko àti ní ẹ̀yìn òde ẹ ní orí ìkànnì àṣàkẹ́ àti ní orí ìkànnì àṣà àti ìṣe. Ẹ ó rí pé ètò tí a ṣe lénìí orí Àṣàkẹ́bẹkì Òjó òun ni a ti ṣe. Ẹ ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa ní orí àṣà àti ìṣe, ẹ bá wa lọ síbẹ̀ náà láti lọ darapọ̀ mọ́ wa ní orí Àṣàkẹ́bẹkì Òjó. A ó fi líńkì rẹ̀, a ó fi ránṣẹ́ sí abẹ́ ẹ fọ́nrán ẹ̀kọ́ tí a kọ́ lọ́wọ́ yìí tí a bá ti jù síta. A ó fi líńkì ẹ̀ síbẹ̀ láti lè jẹ́ kí ẹ̀yin olólùfẹ́ wa ní orí àṣà àti ìṣe kí ẹ lọ darapọ̀ mọ́ wa lórí Àṣàkẹ́ Bẹ́kì Òjó torí pé kì í ṣe gbogbo ìgbà ni Facebook máa ń fún wa láyè láti ṣe ètò ojúkojú ní orí àṣà àti ìṣe òun ló jẹ́ pé àwa ń lo Àṣàkẹ́ Bẹ́kì Òjó láti lè máa fi ṣe àwọn ètò wa ní ojúkojú. Bẹ́ẹ̀ ni ẹ lè máa fi star ránṣẹ́ sí wa ní orí àṣàkẹ́ bẹ́kì òjó ẹ ṣé gan ni fún àtìlẹ́yìn yín ní orí ètò wa bẹ́ẹ̀ ni kẹ́ bá wa lọ sí orí youtube channel wa láti bá wa subscribe síbẹ̀ adúpẹ́ gan ni àmọ́ lóore ẹ ṣé gan ni a ó ti máa tẹ̀síwájú tó bá yá ní orí àwọn ẹ̀kọ́ wa ó dìgbà o ire o.